gbogbo ọpẹ́ fi ọlọ́run àdìjọ lánàá àtọ̀rọ̀ kí ọlọ́run ọ̀nà ọlọ́run fún aṣíwájú wa iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọ̀là náà kọ́lọ́run bá àdìjọ ọlá kó bá mú bá wọn sàbí iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alé iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn ìyàwó àti ọmọ àti gbẹ̀rù tí bá tẹ̀lé ojú ọ̀nà tí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu tó fi wálé sí ìjọjọ́ kẹyìn kọlọ̀bà àdìkẹ́ọlá kókà wọn fún ara wọn ọlá àti ìlú lágbàrẹ̀ ọlọ́ọ̀bà àdìkà sọ́nù sọ́tò róòmù ó ń pa mẹ́mí láṣẹ ó wá ń tara àtara bẹ́ẹ̀ ó fi ń pa ogun mùsùlùmí náà láṣẹ ọlọ́ọ̀bà àdìkà ní pé fa'akim wájà kẹrì dín hanifa fitratallah allati fatara an-nasa 'alayha ọlọ́ọ̀bá àdékẹ́ọ́lá ó ń pa òdíṣẹ́lá mọ̀kànlọ́sọ́lọ́láṣẹ́ ní ààrẹ bí pé kó òdíṣẹ́lá mọ̀kànlọ́sọ́lọ́láṣẹ́ kó dúró sí ojú ọ̀nà ẹ̀sìn tí ò ní àmúlù málà pẹ̀lú ẹbọ ayé alìsẹ̀kámàtì alẹ́sẹ̀kì ọlọ́ọ̀bá àdékẹ́ọ́lá ń pa àlọ́mìláṣẹ́ ó wá ń sọ fún yín pé ẹ̀sìn tí ò ní àmúlùmọ́là pẹ̀lú ẹbọ yìí tí ò ní àmúlùmọ́là pẹ̀lú ìbọ́lọ́ọ̀bà lékè ọláwúrogún ó ní fítọ́rọ̀tọ̀ làdámọ́tọ́lọ́ọ̀bà lékè ládámọ́ àwọn èèyàn ẹ̀sìn ìpìlẹ̀ tó jẹ́ wípé táàbárẹ́ni tó ṣini lọ́nà gbogbo ọmọ tàbí sílé ayé ẹ̀sìn tí wọ́n ṣe eléyìí tẹ́gbọ́lọ́wọ́ bá àlékí ọlá bó ṣe dáwọn èèyàn òun ní gbólóhùn fítọ́rọ̀ yìí kó bá lùbá yé dáadáa nínú hadithi Abu Hurairah radala anhu ìṣẹ́ lọ́mọ́sọ̀sọ́lọ́mọ́ ní pé kullu mauludin yuladu ala al ṣẹ́rẹ́sì sọ ọlọ́ọ̀bá àdíkílá ròyìn ní suratu anábí wọn sọ fún wáyé pé sallallahu orí fítọ́rọ̀ orí ẹ̀sìn yìí labí ọmọ ilé lórí onífàmà àbáwáàrù ẹ̀wà ara àwọn òbí tó bá bí ọmọ yìí fayọ̀hàkùjá nẹ̀hù àwọn ni wọ́n sọ di yẹ̀wúdí áwòyìnà sírọ́nù nẹ̀hù àbí kí wọ́n sọ di nasọ́rọ́ christian àbí kí wọ́n sọ di màjúsí àwọn tí wọ́n ń bọ iná eléyìí òdíṣẹ́lọ́mọ́sọ̀lọ́sọ́lọ́ ó ń sọ fún wa wípé ìpìlẹ̀ ẹ̀sìn táa dáwọn èèyàn lé lórí òun ni kí wọ́n mọ lọ́ọ̀bà lékè ọlá lọ́kan ṣoṣo kí wọ́n sì sìn eléyìí nìkan wá tó bó ti yẹ̀jẹ́ pé kúgbà wa orí fítọ̀rọ̀ yìí ó rí pé bọ́lọ̀ọ̀bà lékè láṣe dáwà yìí la fẹ́ fi kúgbà yìí ṣàlàyé ṣùgbọ́n lọ́wọ́n bá àdékè ọlá lẹ́yìn pé ó dáwà pé bọ́ bàbá bọ́mọ sílé ayé táàrí ẹnìkan tó ṣì lọ́nà ọlọ́run bá lè àdámọ́ èèyàn ní kó ń gbọ́lọ́run bá lè kí ọlákàn kó sì fi tí ò bá sóbí tí ó ṣì lọ́nà àbáwùjọ tí ó mú kó yẹsẹ̀ kó lójọ́ ọ̀nà tàn sí àbáwọn èṣùgbé èèyàn tí ó ṣì kú lọ́nà tí òbí àbáwùjọ tó ṣi ni lọ́nà ọlọ́run bá jẹ́ pé ó túnkù kan táàrán sí yí a máa gbẹ̀wò òjíṣẹ́ dìde ní gbogbo àwùjọ àti àwọn àsìkò kí wọ́n máa rán yín létí pé ìpìlẹ̀ yín o àdámọ́ yín o kẹmọ gbogbo òjò la fi gbé àwọn òjíṣẹ́ dìde pẹ̀lú ìpèpè kan náà kí ní pèpè yìí a ní ìbòbò lọ́ọ̀hà kí wọ́n tí ọmọ ọba àdékí ọlá lọ́kan ṣoṣo wàjẹ̀ tánìbò tọ̀rù kí wọ́n sì sára kí wọ́n yára fún gbogbo táwọn èèyàn mọ́ sìn pẹ̀lú ọlọ́ọ̀ba àdékí ọlá kí nìdí tọ́lọ́ọ̀ba àdékí ọlá gbígbàwọ̀n iṣẹ́ ìdìde

زعم الذين كفروا ألا يبعثون قل بلى لتبعثن ثم لتنبؤون بما عملتم وذلك على الله يسير àwọn tí wọ́n ṣá ìgbàgbọ́ wọ́n ní pẹ́ta bá ti kú tó parí síbẹ̀ ọlọ́ọ̀bá sọ fún wọn dandangbọ̀n ààbò wọn dìde kí wọ́n ṣe ẹnìkan wọ́n tún ṣe ìṣirò tí wọ́n gbé ní ayé wọn ṣe àwọn tí wọ́n mú egungun tó ti rà wọ́n mú sàárè kó bà lè kírí àti agbétò tó mọ́ sọ pé Islam ẹ̀sìn tó bá dámú ọmọ èèyàn tó bá mú débi pé kò tako lákàì kọ́lọ̀pẹ́ sí lákàì bá pé yóò mọ̀ pẹ́tò ilé ilé ní ọ̀nà lọ́pẹ́ ẹ̀wọ́n mú egungun wá egungun tó ti rà ó wá mú wá gbọ́jọ́ àtúntòlọ́sọ́lá pé mẹ́n yóò yẹ̀lẹ̀ ìdánmọ̀ wọ̀nyí ọ̀rọ̀ mi sọ́rọ́tò yáàfin pé egungun tó ti rà yìí tó ti rí báyìí tán ní òtún gbélé ìdíde ọlọ́ọ̀bá àdíkẹ́ látọ̀fánà ìgbé sọ fún ọkùn lẹ́fì kó yóò híyà alẹ́rí àrìnṣẹ́ àhà áwùgbọ̀lọ̀mọ̀ sọ ń gbẹ́tọ̀ ẹni tó tẹ́lú fún yẹ látara kò sí yóò ṣe ogun ẹ̀ yóò tún lábẹ́ yàn tí yẹn bá ronú dilẹ̀ ọmọ tó wá lẹ́kàápá tó lágbára débi pé àṣà tó èkú nǹkan kan ó mú nǹkan jáde yóò dá wa padà tó ti dá wa àwọn òṣìṣẹ́ yìí ọlọ́ọ̀bá àdìgbàgbé di aláyẹkún náà ní ẹsẹ̀ hujjatu ala Allah ìbádọ̀rọ̀ sí tó pé àwọn èèyàn ní ní ẹsí ìzìmọ́ ẹni tàbá tàdà mọ́rọ̀ pẹ́tò ìsìláàmù tó bí ẹwà sí lọ́nà táàrí

ìyàtọ́ náà bá ní gábíjọ́ náà ni pé àzáàzọ́ lọ́hùn kúrú bá ọlọ́bà ẹ̀kẹ́ ọgbó yíyẹ ọkọ̀ ọmọ wọn ti ẹ̀wà ní gbọ́ tó jẹ mọ́mọ̀ náà ní gbọ́mọ́ ọlọ́bà ní ọ̀sọ̀ fún wa ó ní gbogbo ẹni tó bá wọ náà kọ́lọ́bà ní gábájábá wọn kò sí dáadáa lára ẹni yìí àwọn lè nífẹ̀ẹ́ èèyàn ní lágbájá ìyá pẹ́ ní ṣe dáadáa fún ní ayé lónìí wọn dáadáa tẹ́ni ṣe fún wa láwọn òṣè kí ni láti ṣe dáadáa tẹ́ni yìí ṣùgbọ́n tó bá ti dàlù kìyàmà àkòsí ń táà lè ṣe ó kú ẹni yóò kọ́ lọ́wọ́ bá àdíkì ọlá tí ó bá sin ọlọ́wọ́ bá àdíkì

ṣùgbọ́n tó ẹgbẹ́ ọgbọ́ lọ́wọ́lọ́mù bèèrè kódà bí wọ́n bá gbọ́ tí wọ́n gbọ́ yé ó tún yẹ́ ìpadà wọn ní ti tọ́lọ́wọ́n bá nìkẹ́ lásán ló fi jẹ́ pé ń tà sọ pé àdámọ̀ ọmọ èèyàn ni kó mọ̀ kọ́lọ́wọ́n bá nìkẹ́ ọlá ọ̀kan ṣoṣo ni ó sì jẹ́ kóhun sùn ẹ́rì gbogbo àwùjọ pátá pé kò sọ́lọ̀ ọba àdékẹ́ ọlá àwọn ilé ọmọ ń kéré láwùjọ ní gbogbo tán ọmọ ọmọ bani adam so nísìnyí ara wọn tó kàwé náà tọ́pẹ́tò bóyá afẹ́fẹ́ àwọn òyìnbó fẹ́lú wọn tí àwọn náà sọ orú nǹkan yìí ṣùgbọ́n tá a mọ̀ nípìlẹ̀ ní pé kò sáwùjọ kan tẹ́ẹ̀ ní bá ipé kí wọ́n gbàgbé tó ọlọ́run bá àdékẹ́ ọlá nìkan ní bẹ ṣùgbọ́n ìbìdí ṣùgbọ́n wọn tó ti fojú ẹ̀kọ́ lílé àwọn máa gba ìpọ́lọ̀ọ̀bà àdékè lábójẹ́gbò nìkan ní bẹ̀ yìí ó ń sì ló yẹ ká fún wọ́n gba gbà pé ó bù káàtà amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn tá tí wọ́n fi jẹ́ ká súnmọ́ lọ́ọ̀bà ọlá wọ́n máa àwọn òṣà yìí wọ́n lè ọlá tí wọ́n gbọ́ mọ́bẹ̀rẹ̀ lọ wọn pé mọ́n tọ́lá kan sọmọ wá jù wọn àwọn òkúta lọ́jà sọmọ àtìlẹ̀ àwọn náà mọ̀ pé tó kí í ṣe aláàt hubal alùpùpùsà fẹ́bẹ̀ lọ lọ́jà sọmọ àtìlẹ̀ láyà kó lọ́nà ńlá ọ̀nà bọ́nà ọba àdékì ọlọ́run ṣe kí ni lọ́jà sọmọ àtìlẹ̀ bó ti rí ní gbogbo àwùjọ táwọn èèyàn ti máa ń kú ìṣàlélẹ̀ yìí ẹ bá wo ẹ̀sìn Yorùbá pẹ́pẹ́ táwọn Yorùbá sọ pé ẹ̀sìn àbáláyé fún ọmọ tí wọ́n ń sọ ni dáhùn tó bá ti wá pé OPC bá àbí òdúdú àrífọ́bì ìtọ́jẹ́ ẹ̀sìn àbádáyé ẹtí wọ́n ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé tá a bá nípìnlẹ̀ fún Islam tó ẹtí yóò bá jẹ́ àgbékalẹ̀ Olódùmarè ń bẹ tó dá sọ́mà àti ilẹ̀ àwọn tí àwọn Yorùbá ń sìn pẹ̀lú Ọlọ́run bá àdékí ọlá yìí ìgbà wo làwọn ṣe kí nígbà làwọn dáyé kọ́lá ìtàn lórí àgbọ̀ pé eléyìí ọba Ọ̀yọ́ ni ó di nǹkan bá náà bẹ̀rẹ̀ sí eléyìí ọjọ́ ni, àwọn tẹ́gbẹ́tò àwọn èèyàn mú jọ fún ara wọn ọdún bẹ̀rẹ̀ sí ní sí wọn kílẹ̀ ìwà kọ̀ wá kó lẹ̀ láti rí táwọn èèyàn tí pa ẹbọ láró àti láwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí tó gbẹbọ sórí ta láti tàbí láti tí wọ́n kọjá lọ ní ìtawá níbàyí orí orí ewúrẹ́ mi pé ókè ah Eh, ọlọ́run mọ́sà tí wọ́n rẹ̀kùn sí ilé sí wà láwùjọ wa kódà bọ́là ti ṣe tó yìí nìkan a fi láwọn èèyàn tẹ́kọ́ wọn kó ń jẹ bọ̀ iná ni kílẹ̀ kílẹ̀ tún wá ń bẹ̀ ń sẹ́lọ̀ ní ìfi ọwọ́ ara ẹ̀gbẹ́ èrè tó fọ́ ara ẹ̀gbẹ́ àwọn tó tẹ̀ máa ń yà lẹ́nu jù láwọn tí wọ́n máa ń fún ògùn yẹn engine block síbẹ̀ àtàwọn pàtì mọ́tò a máa rìn ṣùn sí

olóògbé pítàn ni wọ́n fi wá sí kan fi ráhùn yìí létí ara àwọn èèyàn jẹ́ gbótó ẹ̀rẹ́mì ní ẹni kó tójú àyá tó fẹ́ tó mójó tó fẹ́ tójú ọmọ ẹ̀ṣẹ́ tó pọ̀ lójú nígbà táwọn bá tó mọ́ tó wà yìí pé tó ọlọ́run bá dékẹ́ ọlá nígbà tó dálé ayé tán ó wá kọ́kùsọ ẹ̀ kó ló àwọn ayé lọ́wọ́ kí àfà máa tó ń ṣe yìí ah, ni tó ọlọ́ọ̀bá àdíkẹ́lá ó lè àbá lè wà láwọn ọlọ́ọ̀bá àdíkẹ́lá lè fi ṣe ṣùgbọ́n wa sọ pé ìrìnà ẹjẹ́ àfisílà káì ọlọ́ọ̀bá tó mọ̀ ó dálẹ̀ ó èèyàn kámẹ́rà fóònù wa bó ṣáàpù tó yẹ kò ṣáàpù tó ju wa wa ya, wa ẹni tó bá ní kidney problem kọ́lọ̀ ọba iṣẹ́ tí kíkì wá ń ṣe náà fi dialysis ṣe one million lẹ́yìn ẹkùn tún ní ṣe tó ń tọ́nà bá àdìgbẹ́ láti òkú kátàgó jáde ọlọ́wọ́ dá ogun ẹ̀ tán báyìí ó dá tó mọ̀ oún ròjò ó ṣe gbogbo ẹ̀ a ń bí máa ṣe gbogbo ẹ̀ tó dámọ́ lára ó sáàmà èèyàn bí tiwa náà àwọn bá mú wa gùn kọ́mà bá jẹ́ sànù wa ìkọ́nà àwọn lọ́gbọ́wá àwọn àfá ìyá pẹ̀lú lórí tàníṣẹ́ tó jẹ́ ọgbọ́n kódà àwọn ọ̀rọ̀ tí wọ́n ní pàbò zara gifari àwọn sàgbé jíṣẹ́ lámọ́sùlásẹ́lá almuhim arákùnrin ó ní òṣà tí mọ́rún sùn tó gbàgbọ́ òṣà yìí kò sí tí ó lè ṣe ó wá lọ sí di òṣà fox tó tọ̀ sórí òṣàyí ọlọ́wà dúró ó ní àrọ́bùn yàgúrù àtòkọ̀bánu bèèrè sí ṣe ọlọ́run ti lè náà tí kọ́lọ̀kọ̀lọ́ ń tọ̀ sí orí ẹ̀yìn lọ́kọ̀dẹ̀ zazzaman فلو كان ربا كان يمنعه نفسه tó ẹgbẹ́ lọ́wọ́ lélẹ̀ lóòótọ́ tó ní kàpàlẹ̀ ìrọ̀ yóò kò ní jẹ́ ìjọ́ ọ̀pọ̀lọpọ̀ sórí ohun fàlà sáìrọ̀ fi rọ́bìn náà tí ìhì mọ̀tàlìbù kò sí dáadáa níbi orin tá a pè lọ́lọ́run tí kọ̀lọ̀kọ̀lọ́ ń tọ́ sí lórí àwọn àlọ́ba pé tó ṣíbáyì fún mi ṣíbáyì fún mi o bàrí ìtumìnà àfúnáàmì fìlà àrùn ti kò lè ha wà àmáhùn tó bè láàyè ẹlẹ́rìí wọ̀gọ̀ níbo wọ́n àwọn òṣàyé gbogbo àfọ́lọ́wọ́n bá àdékẹ́ ọlọ́pàá kọ̀ọ̀ṣọ́ ó wá bá ànábì sọ̀tọ́lá mọ̀ ó sì gba ìsìlám kọ́lọ̀ bá àlùjá fún alágbọ̀nyé ẹ̀sìn oúnjẹ tí àwọn èèyàn máa ń gbé sí ẹgbẹ́tò òṣìṣẹ́ mi kílẹ̀dẹ̀ gbẹ́ bọ́sá gbé rẹ torí oṣù náà oṣù náà ló máa ń sábà affect àwọn èèyàn níbi náà wọn kí nígbà wo náà gbé ẹbọ kí wọ́n fi one thousand dollars síbẹ̀ kó ń sí ń bẹ̀ ó máa fi sí máa mú ó ẹ̀fẹ́ ìfowó síbẹ̀ ní one thousand dollars tó fi síbẹ̀ tó tó máa ń gbẹ̀yàn ní pé tẹ́sí mùsùlùmí ni wọ́n wà ń jẹ́ wọ́n máa ń gbẹ̀yàn náà ní sí mùsùlùmí ni wọ́n máa ń gbé fún mùsùlùmí náà gbẹ́ tó àṣàwà náà ni táṣàbá tá pẹ̀sìn àwọn agbára sí ẹgbẹ́ kan kọ́lọ̀ bá jọ wọ́n lágbẹ̀yìn ẹ̀sìn asúnmọ́ ilé àwọn èèyàn tí wọ́n gbà pé tó ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá ọkùn oṣù ni aráwọ̀ èèyàn tí wọ́n pé tó gbẹ́jọ́ oṣù ìṣùgbọ́n mẹ́ta lọ́kọ̀ọ́ ni ó ní pé ìtọ́nà ọba àjọpẹ́ pé fítírọ́tọ̀ lọ́ọ̀nì pé ìtẹ́sì mú wa a máa gajù pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ lọ ìlàákà ilé má lè lè bá ṣùgbọ́n kò ní tako láàkà ì tíwábìrì láwọn ètò tí ọlọ́ọ̀bà àdígá ni ìgbẹ̀ ọ̀kan ṣe okay báwo ni mẹ́ta yẹn báwo ní ṣùgbọ́n àjọyọ̀ kan láà kò ní yé yín ẹbùkátà kó ṣàlàyé fún yín ó dáa

nǹkan kan náà là ń ṣe irọ́pù níbẹ̀ o a fẹ́ gbìyànjú àti sinlọ́ọ̀bà ní kí ọlá ṣùgbọ́n òyìn kan sí àwọn lè máa pa láró ọlọ́ọ̀bà ní kí ọlá kò bùkátà gbẹ́ṣẹ̀ máa pò òdodo kó máa pa láró fún anybody ó ní gbogbo ẹni tó bá dúpọ́ lọ́ọ̀bà ní kí ọlá mẹ́ta lọ́kan ni kábẹ́ kèfèrí ni tí ó bá tó kílẹ̀ tó ó ní lẹ́kọ̀ọ́ orúkọ tó bá sọ yí pé isa mariam ọlọ́run ni àbójọ ọlọ́run eléyìí ó ti ṣe kèfèrí tí mẹ́ta ò lè jẹ́ kan ọlọ́run bá ní ó pé ẹ̀sìn tó ń gbé muhammad sọ̀sọ́lọ́m tó ń gbé ìdí fún kìí ṣe ẹ̀sìn tí ó ṣìkiri tí ó ta tí ó ta kò ìlànkáì náà àwọn yẹn ò kí bẹ́ẹ̀ pọ̀ láwùjọ náà lè torí àwùjọ wa kí àwùjọ tó gba àwọn yẹn láàyè ṣùgbọ́n ọ̀n pọ̀ sí títí bí ara ẹni torí ọ̀làjú àti àwọn social media kankan àti ọ̀dùn kò sọ́lọ́ ọba àdíkẹ́ ọlá lábẹ̀rẹ̀ pé tó ìwọ́n tẹ̀ gbọdọ̀ ti wá ṣe èyàn máa ṣe kò alfajir òun lọ́jọ́ náà lọ́n kí ṣe mùsùlùmí o ó fún sínú mọ́ṣáláṣí ànábí wa ń kírun ó wá ń ka túrátù tó rò òríṣẹ́ láwọn sọ wá débi àyà sọ pé am khuliqu min ghairi shay'in am humul khaliqun ó ní ṣe àwọn èèyàn tí àwọn ni kò lè mú nǹkan sí ń bẹ kò lè mú jáde èèyàn ti lè dárẹ̀ ó nígbà tí mo gbọ́ ní káàdà kọ́lùbí yẹsíìrù ó ní wọ́n fẹ́ gbá ìyàmí fẹ́ fò lọ ìgbà tí mo gbọ́ táwọn ọdún kàwọn ayà yìí lára ń kúrò sọ́bà tó gba ìsìlámù ẹ̀sìn tó máa bá àdé kí ọlá fi rán Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn tó pé tó kó láta bá fi ọmọ lẹ̀ tí ó sí environment tí ó ṣì lọ́nà tó mọ̀ pé tó ọlọ́run bá àdé kíra ilé ohun sì lé ẹ̀ka jọ́sìn fún ṣùgbọ́n kí làwọn tí máa ṣe ẹni lọ́nà àwọn eléyìí á tó bá wà sí tó ń bọ̀ kọ́nà bá àdéjọ́ náà ó ṣe wà nígbà náà lọ kọ́nà tó gbọ́dọ̀ gbà rẹ̀.